Thank you. wàgúnlẹ̀ bí ọkọ̀ tí ẹ́ńjìnì rẹ̀ ń ẹ wo ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí bí ṣe bí mímú tó ẹ bá lò fẹ́ daṣọ ní sórí rẹ̀. ó dàbí mo gbọ́gbọ́ sí i mo gbọ́gbọ́. àgbààgbà mẹ́ta ló mọ̀ ní ẹ̀ta. ẹ gbèsè ni ó ní. kò dé ní fún ẹ lálàá tó láyé. ó tún bẹ̀rẹ̀ gidigidi ebi ọ̀ ń pa mí. sórí ẹ pèsè aṣẹ́ òṣùwọ̀n pé orí ẹ̀ ti máa dàrú. ẹ̀gbọ́n ẹ̀ kúnlé tájọ jẹ́sẹ̀ orí ẹ̀ ò pé. ọ̀rọ̀ tẹ́ sọ sí wọn ti pọ̀ ju àgbàlagbà ni ẹ̀ bú bẹ́ẹ̀ ṣe ń bú yìí. bọ́ọ̀ mi fi dọ̀tí àtàwọn pint mi nítorí kó bá mi fọ. stop it. ìmú àṣeré. ta ló kù. níbo. pé gbogbo máa gbẹ̀yìn máa gbẹ̀yìn làgbà lẹ́yìn ń ké ètí mi bá tún àgbà yẹ kó ṣé ẹ̀rọ kojú lásán ni. tí nǹkan bá dàrú tán ní sí máníjà wọn kọ̀ọ̀kan máa fún pé ẹ̀rọ ayé wọn lóde ẹja ṣe bọ́ ṣe ṣe kó lè bá àdìgbò ṣe rí. ikú ni kì í ṣàrùn ẹnikẹ́ni tó bá fa jọ̀gbọ̀dì á rí jọ̀gbọ̀dì. yọlá don't shoot má yìnbọn má látàrí ló ṣe wà látẹ̀kan look at the time my friend stand up. women don't want to go to school i just want to stay with you at home. Samara ah ah no mi ò fẹ́ yẹn o ṣé bó mọ̀ pé education is the best o ní láti lọ sí school tó bá lọ tó bá dé ilé ni ilé mi àti ẹ eré tó bá wù la lè ṣe you hear me mm-hmm. okay <laughs> i love you. Mm? <laughs> Oh yeah, carry your bag take it easy wait that's uh-huh. my girl oh yeah I love you yeah let's go look at the weight ah uh -uh. what's wrong with you. Too many questions in my head, too many things, too many voices in my head. I couldn't comprehend. There's some places I wanna be, I just couldn't go. The many feelings in my heart, I wouldn't let it out. You promised to stay, but now you choose to walk away. I got the appeal, maybe another day. This is stay. mind mi lọ. báwo ló ṣe sọ báyìí láti gé mi ò obìnrin kankan náà obìnrin ò mú gbogbo tí obìnrin tí mo. ẹgbẹ́ tí mo respect mi náà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n fún mi respect wọ́n mú wọn lọ́gbà wọ́mà ní ìtàkùtà náà. a ní mi obìnrin sẹ́ ìwọ obìnrin wọn kọ́ lọ títí dé àti mi ìlú wo right on the plan drive. ọ̀rọ̀ ti bá mo padà nìyẹn tó ń sẹ́yìn. báwo ló ṣe sọ báyìí mi ò láìkí ẹ̀ mo sọ nǹkan mo yí nǹkan náà. mo sọ nǹkan náà ó kí n me bring my phone. Okay, sir. Okay. Uh, well, uh, dial doctor. My doctor, dial, dial, dial. Okay. Uh, yeah. Hey. Yeah. Doctor. Hello, uh, Mr. Lawrence. Ẹ mi ni. Ah, ṣé kò sí sà? No, I'm feeling some strange things now. mi. On my left side, I'm just feeling some some numbness. You know, I can the right this. Well, um, if me need some time, me ò ní Ma, I will, I will come to your place right away. Now. Okay. Shego, uh, eh, Emma, expect me. Okay. Uh, maybe in uh, like Esha, I will, I will get to your place. Shego, uh, eh, Esha, Esha, Esha, relax. Okay, okay try, okay, take it easy. All right. All right. Thank you. Esha. Why have you move the phone on, please? How about your phone? Opa. Dad, are you okay? Hey, don't worry. I'll be fine. Is everything alright? Are you sure? Yeah, don't oh worry. I'll be fine. Okay. Just stay, stay with me. Okay. Yeah. Stay Yeah, Mr. Lawrence. Yes, doctor. Um, do you feel headache Sometimes. ẹ eh, lẹ́ẹ̀kọ̀ọ̀kan but kò frequent lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. Uh, ah, dizziness? Mm, not really. Ó wà ń rẹ̀ mí ni. Mm. Um, Um, actually, uh, BP ti high go, and ó ti fẹ́ kọjá normal so we need to be very very careful. I mean, Yes, I am a place on medication tí ma fi stable. Okay. Then uh, BP ẹ ma take regularly. Okay. And sir, ẹ máa bá wa get a smaller one. smaller version of this. Ah, okay, that one, Tiomalo. That's right. I know that one. Okay, so that to take BPN, Nile, or yourself, then you can always record it for us. Okay. So, ṣe back to when the other time, a lè máa a máa a máa tabulate pẹ̀lú tiwa fi control uh, uh, BPN. Okay. Ṣé gẹ́gẹ́ yín So, um, Sam Siloris. Yeah. Uh, now off the records. Okay. máa fẹ́ kẹ́ ẹ take it easy pẹ̀lú ìrònú yìí please okay. uh, try kẹ́ ẹ má ro anything ṣe mo pín in sìn ẹ̀yìn nìkan lè kó fún ọmọ yìí ẹ̀yìn nìkan lọ́mọ yẹn ń wojú ẹ̀yìn sìn she has no other person Bẹ́ẹ̀. in this world àfẹ́yìn nìkan so ó ní ìdí yín gan so ìrònú yẹn ò gbọdọ̀ sí níbẹ̀ rárá so that kíkan tí a rò kó má lọ. Surely. I understand nǹkan I will try I will try I will understand everything on you. Ọlọ́run Ọlọ́run ara wa lọ́wọ́. Thank you It's nice seeing you again, sir. Yes, sir. Right. Yes, sir. Okay, take care of you. Hmm. No, Masha, I love you, man. Pẹ̀lú mọ kọ̀ndíṣọ̀n tí Tamara máa wà báyìí. Hmm. Hmm. Nǹkan náà tí mo kọ̀ fún un mo tún wà lórí bẹ́ẹ̀dì náà lọ sí tó èyí lọ. àbí àjọkẹ́ ọ̀wà tó bá ṣì wà láyé gbogbo ilé ò ní ṣẹlẹ̀ sí mi o. Eh? Ah, Tamara, kó ń bá mi wà pẹ̀lú ẹ̀. in fact àwọn ìwà ẹ̀ ó ń bá fò mí recently oh. she's always into herself ìgbà mi ìbá ìmúlẹ̀ pé more than five times kó tó jàjà gbé call me and she be like ah oh, aunty mo wà very busy i'll be like ah ah what is wrong with you. Uh, that is why you are elder sister you know that. Ah. so you need to put her around you you know get her more closer to you so that she be free. Ah. um, mo ń rò nǹkan kan pé kó má jẹ́ pé kò mọ̀ sí ẹ̀ ló ṣì ló ṣì ń ṣe. Ah! lọ́kàn sọ sí mi lọ́kàn kó má jẹ́ pé àwọn àwọn psychologists yìí the way they think the way they reason is quite different from the way we think. Mm. you're right because ìgbà míì báyìí ó máa ṣàwọn nǹkan míì ah, ah wọ́n ní kí ló ń ṣe é tó ń ṣe báyìí náà she will be like ah eh, òun kàn fẹ́ dá wà á kàn máa dá dì í ṣe gbogbo Okay, ok ó ṣe bóyá tí mo bá ń jáde lọ́la I can always stop by her office No, n kàn fún surprise visit bóyá àti to lift lift mú ọ̀dọ̀ ẹ̀ Eh, bóyá yẹn máa lift spirit there díẹ̀ because um, mo sọ fún pé obìnrin ni ẹ́ obìnrin ni mí obìnrin ló máa mọ bó ṣe máa you know kí n tiẹ̀ guide ẹ way of life and all that but she shall keep running to her dad daddy this daddy that i was like ah you come mà bọ́lá jẹ́ o. bàbá used to her dad. Mm, i'm jealous Maybe i'm here. Um, kí ni kí n bá ẹ ṣe tó lè jẹ. àmàlà òdu dúdú pẹ̀lú ewédú. wo jẹ pásítà o pásítà má bá ẹ fi spice oríṣiríṣi sí ó máa dùn. Doctor, ní kí n má jẹ Ah. ìgbà wo ló di comedian ta ló pe plaster fún ẹ sí ṣọ́ọ̀bù ẹ̀ máa yẹn pásítà. yóò lè jẹ́ jàre kò bá mi lára mu ìjọ tí mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ya kìkì wọ́n ṣe pásítà mi ò jẹ́ ẹ̀ mo ń mo ń mo ṣe sùn ní kí n mi rọ òun lọ club. club. wọ́n ló gbà ó ló wọlé. ìmọ̀ àti ẹ̀gbọ́n rárá. báwo ni. adúpẹ́ sá. àmàrí ẹ. bẹ́ẹ̀ ni Tamara ń kọ́ Tamara ò sí nílé o. actually èmi náà ti mọ̀ pé mo lè má bà. ok. àwọn ká wọlé. oh no i'm fine. <laughs> ẹ ń bá mi fojú wo sí tàbí. yes kí n bí a kò tiẹ̀ kò jókòó. no i'll just be fine like this. Ok. yes sir <laughs> ẹ ra sà ṣàlàfíà lẹwà. adúpẹ́ lọ́wọ́ náà. Hmm. àwọn nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó dẹ̀ ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ Tamara. Eh, kí ni ẹ̀. number one máa pè pè pè pè kò ní gbàgbọ́ mi hmm. tó bá máa wá padà gbé fóònù á kàn dá mi lóhùn nonchalantly. Mm like uh, mo wà very busy eh, òun ah, mo wò pé kí ló ń ṣọmọdé kí ló ń ṣọmọdé ó tún wá mú yẹ̀pẹ̀ ilé mi ó bù dání kò ní wá sọ́dọ̀ mi mi ì rí lókè mi ò rí lódò ẹbí ah, wá gbà mí pé ah, ajá tó ti rí ni tó ń yọ ó mà ti wá fẹ́ dájá tó ń rí ni gbó báyìí mo wá ń sẹ́ǹsì pé ó dàbíi pé èèyàn kan wà nǹkan náà tó ń kọ sí mi. Ah. àbí. èèyàn ò ṣe ṣe ta ló lè máa kọ àbúrò ẹ̀ sí ẹ̀. Ah. ìyẹn ò possible náà. ìyẹn ló yà mí lẹ́nu sá o tí mo fi ní kí n wá fi tó yín létí pé ẹ gbà mí o ọ̀rọ̀ yìí ó ti ń kúrò ní nǹkan tí mò ń pè hmm. bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò mí yìí báyìí mi ìṣàtúní lajú mi sílẹ̀ kí tàbí ọmọ yìí mò ń rí pé òun nìkan náà ni mo ní lẹ́bi mi ìdẹ̀lẹ́ni méjì tí máa lọ fi ọ̀rọ̀ yìí lọ tó kọjá ẹ̀yìn náà torí mo rí wípé ẹ̀yin àti ẹnìkan náà ni. Hmm, lóòótọ́ ni ìgbà torí nǹkan tó wà ń bẹ̀ ni pé ọmọ ọ̀tá ń sọ̀rọ̀ yìí even say me sometimes máa call ẹ̀ ten missed calls àwọn lórí fóònù ẹ̀ kó tó di pé máa reply hmm. tó bá dé máa reply náà á ní ẹ̀ òun busy dáàdi àwọn pè é padà you so mo ti wà used to it kò sí wọn tó máa ṣe ọlọ́run wà pẹ̀lẹ́ ẹ̀ eh. ó yé mi mo understand yìí ṣebí lifestyle ti yín ẹ̀yin ẹ ti take life very simple eh. hmm. la fẹ́ ṣe ó yé mi ṣẹ̀dẹ̀ wá rí kò lọ bẹ́ẹ̀ sà ẹ hmm. eh, mo notice pé ó dàbíi pé ẹ ti lè máa fọwọ́ yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ mú nǹkan ẹ kí n kọ bí ara sí nǹkan bí ṣe ń ṣe náà rẹ̀ ńgbà tá àǹtí mi wà láyé tó fi di wípé àwọn ọbẹ̀ ṣe jọ ṣe títí títí tó fi ń dológun accident tí mo fi lù sí ẹ̀gbọ́n kan ṣoṣo tí mo ní láyé àti lọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má bá mi fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Tamara yìí náà òun ni mò ń wò lójú òun ni mò ń rí píkṣọ ẹbí àǹtí mi ẹ bá mi pè níbi tó bá ti ń gbọ́ kẹ́dẹ̀ jẹ́ kó yẹ pé mo fẹ́ rí o ká fojú mi jú ká jọ sọ̀rọ̀ ọmọ ọ̀yá sí ọmọ ọ̀yá torí pé òun nìkan ni mò ń wò lójú o bẹ́ ṣe ń wo ọmọ yẹn sà píkítù àǹtí mi ni mò ń wò lára ẹ̀ nǹkan ò gbọ́dọ̀ ṣe o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọba o ẹ o ẹ sà o mo ní kí n wá ṣàlàyé fún yín ẹni kò fojú kàn mí o kẹtẹkẹ sà ó dà sà okay yes sà yes sà ó dà kẹtẹkẹ ara yín dáadáa sà. máa ṣe Hmm. Amara. Sá. Kí ni ìdí tí àbúrò ìyá ẹ̀ ṣe ń pè ẹ́ lórí fún tó kì í lò? Ah, mo máa ń bízì ni, mo máa ń bízì lọ́fíìsì. Ó dẹ̀ mọ irú iṣẹ́ tí mò ń ṣe, pé iṣẹ́ ẹ wà stressful kò yí ẹnu tó bá yí ẹ ò ní sọ̀kan tó ń sọ the only link tó ní nìyẹn sí family mọ́mi ó máa sọ mí lẹ́nu tí wọ́n máa sọ pé èmi mò ń kọ́ ẹ̀ pé mi fẹ́ kó bá wọn ṣe gbàtí àǹtí ẹ̀ tó wá ní àná nǹkan tó insinuate ó yé mi but mi kò fẹ́ sọ̀rọ̀ lórí yẹn mi fẹ́ kàdúrà lórí yẹn because it's something else but àmọ̀ràn mi sí ẹ ni pé anytime tí ó bá ti pè ẹ́ látẹ̀lé lọ tó bá ráyè gbé call back tó ń gan bá pè ẹ́ máa check on her lóòrèkóòrè báwo ni ṣé everything lọ dáadáa tí a bá ti ń pè ráyè bẹ́ẹ̀ yẹn understand irú iṣẹ́ tó ń ṣe á lè mọ̀ pé sometimes tó bá pè ẹ́ tó bá gbé kì í ṣe pé bóyá o fẹ́ wà nonchalant about it má jẹ́ kó sọ mí lẹ́nu o. ok sir. tó ti gbọ́. tó sir bọ́ dáàdì ẹ mọ̀ pé ọ̀rọ̀ iṣẹ́ mi yìí by the time tí máa fi ní kí n attend sí àwọn um, patient mi tán oh. tí máa bá miss call wọn lórí fóònù mi tí má dẹ̀ tún sọ wípé kí n tún pè wọ́n padà another thing ma tún come up so ẹ wo dáàdì kò kí n sí time ni kò sí enough time fún mi láti pè wọ́n àmọ́ mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ màá try láti máa pè wọ́n sìn lẹ́ǹkankan màá dẹ̀ ti máa check wọ́n up ti máa ráyè. that's it please. Well kò sí problem. tyrant mo tẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ náà dájú mm-hmm. and it's very important lórí ọ̀rọ̀ health yín health, oh. bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mo máa ń busy gan the office. mi dẹ̀ kí ní time bẹ́ẹ̀ so Mama, we ń rò pé tí màá máa lọ sọ́fíìsì yẹn kí n tó dé mi ní ráyè attend sí yín dáadáa mi ò dẹ̀ kí n máa ń láì bẹ́ẹ̀ ṣe mm. so Mama feel we bóyá a n girl model fún yín tó máa take care yín tó máa bá monitor yín dáadáa. no no no oh, ó wà okay báyìí wọn ni máa move exercise kan dà fún system mi so ìwọ̀nba tó bá ṣe kó tó lọ ìtì bá lè ṣe kó tó dé àwọn á take over tó bá dé ni kò sí wàhálà. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. yeah three is a crowd i don't want. kò sí problem báwo. Mm. àtúgbẹ́kọ̀lẹ̀ Tamara kí ló ń ṣọmọ yìí báyìí torí ọlọ́run ah ikú mà bọ́lá jẹ́ o ah àbí ṣáǹtì mi lè wà láyé kọ́mọ yìí máa ṣe báyìí sí mi kò dẹ̀ kí n ṣẹ́jú ẹ̀ dáàdi ẹ̀yẹn náà ni olóhùn ló máa wọn ọ̀rọ̀ burúkú burúkú tó máa sọ sétí ọmọ yẹn sí tó fẹ́ kó ẹ̀yìn ẹ̀ sí mi àwọn yìí náà ni ṣé tó bá yẹ pé wọ́n wà kẹ́ẹ́fù lọ́jọ́ yẹn ṣó máa ní accident débi tí máa fi lose ẹ̀gbọ́n kan ṣoṣo tí mo ní láyé lọ́rùn ọmọ tó tún wá yẹ kí n tún máa fi ṣèkejì ara wọ́n fẹ́ já yẹn gbà mọ́ mi lọ́wọ́ ah! àǹtí mi ojú ẹlẹ́dàá yín tó ojú ẹlẹ́dàá yín tó talájọbí ni mò ń ṣe o kókun ọmọ ìyá má tọwọ́ mi já o òkú ọmọ ẹ̀ ń rí mi o mò ń gbìyànjú lórí Tamara o ó lóun bá mi kó sínú o. Ah! Tamara, Tamara. Auntie. Hmm. eh ìwọ ni mo rí yìí láì ṣe wípé ah, ẹwà mo ti jẹ tẹ́tẹ́ lẹ́ni o. Eh, àǹtí dáàdì tẹ̀lé wọn wà níbí rẹ̀. <laughs> dáàdì ìwọ ọmọ ẹ̀ so tí mi bá sọ fún mi pé dáàdì wà ń bí òní wà nìyẹn o àbí jọ wojú mi ń bí kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ tó lè pè mí kó sọ fún mi tí èmi àti wa fẹ́ di ọ̀tá ọ̀sán gangan. ẹ ṣe mi ọ̀ọ̀ kò sí nǹkan tó ṣe fún mi. èé mo ṣẹ̀ má wò pé bóyá mo jù ẹ́ lọ àbí pé àǹtí ni mo jẹ́ fún ẹ sórí tí mo bá ṣe nǹkan tí ò tẹ́ ẹ lọ́rùn ẹ̀tọ́ ẹ sọ fún mi nítorí wo iye kan alábàáhùn tó ń wò yẹn wọn ju méjì náà lọ o àbí mi ò ṣẹ́ mi ò ṣẹ́ tó ń tẹnu mọ́ ẹ̀ máa pè ẹ́ mo máa máa pè ẹ́ pè ẹ́ pè ẹ́ pè ẹ́ pè ẹ́ bí ẹni tó fẹ́ dákú ni kó tó jàjà pé mo fi sìn mà ó wá ní mi ò ṣẹ́ ó tún mú yẹ̀pẹ̀ bí ó bù dání ṣé wo mọ̀ pé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni if there is anything bothering you o ní right láti walk up to me and open up tó bá wò pé ẹ àǹtí ẹ ni mo jẹ àǹtí ẹ ni mo jẹ ṣé o mọ̀ pé tèmi náà bá fẹ́ wò ó sìn ojú àǹtí mi lèmi náà fi ń wò ẹ ṣé ó ń yà ẹ lẹ́nu ni kọ́lọ́n bá ń tá àǹtí mi sáfẹ́fẹ́ rere píkṣọ̀ wọn gangan lèmi ń wò lára ẹ̀ torí ẹ̀ lèmi ò ṣe lè fi ẹ́ lẹ̀ ẹ́ torí ẹ̀ ló ṣe máa rí wípé mo máa máa pè é sọ̀tún mo máa wá ẹ sósì tí anything bá wà ń bẹ̀ sọ fún mi. àǹtí ẹ ṣe mi hmm? kò sí nǹkan tẹ ṣe fún mi. oṣù ọ. Hmm. lórí wípé mi ò kí n wá sọ́dọ̀ yín yẹn mm-hmm. ok mo wá promise ni wípé ń sìn màá máa wá sí ọ̀dọ̀ yín hmm. ó kò wá jẹ́ wípé kí n máa wá ní ojoojúmọ́ yẹn mm-hmm. mi ò rò bẹ́ẹ̀ lè possible hmm. but. àṣẹni tó níṣẹ́ tó máa lọ bí iṣẹ́ èmi náà ni kò máa wá lójoojúmọ́ weekend ńkọ́. ẹ máa try once in a while weekend ṣe máa máa check in. jọkọ mi má jẹ́ ká yà ọmọ ìyá ò kì í yà ọmọ bàbá ní í bá a. ṣùgbọ́n ọlọ́run á wà pẹ̀lú ẹ and whenever i call always pick your call showing communication wa very very important let me know you're fine let me know you're doing well okay. okay. alright ọlọ́run á wà pẹ̀lú ẹ um, báwo ni iṣẹ́ àwọn bọ̀dà ń kọ́ kí ni ah, starṣọ ẹ ò máa gbá kéèyàn pẹ́ ń lè. kí ló wà nílé bí ń pa mi i want to eat. oh did you just ask me that ṣàlejò ní ẹni ó better wọ kitchen kò sọ̀ tààrà ẹ̀. I'm hungry. ah ah. ẹ ah, kí lẹ pọ̀n wo mọ́kàn wálé o kó wá bí ìyàbọ̀ fún mi o àfi bí ìbejì mọ́ mi. kásùn láti bo ẹjọ́ ọkọ yín là ń béèrè. ọkọ mi. my dear. yes. baby please come o. oh sure. wọ́n lè sọ àdírẹ́sì number four níbí. i thought as much uh, we understand wọn. ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. ẹ o sister mi gbogbo ìgbà tí bá pọn mi ń bá wọn lè máa máa tà láti máa fọwọ́ pa mí lára. excuse me ẹ ẹ dúró kí ló sọ ta ló ń bá wí. ọkọ ni. èmi fọwọ́ pa ẹ́ lára. ṣé àǹtí ṣé ìyàwó mi yàn look at her. ah ah that's an insult. ah ah kí ló mì kí ló fa gbogbo yẹn màjí àbọ̀ gbọ́ nǹkan tó sọ ni ó ní tó tó tóun bá wa pọn mi bí. madam ejò ejò ẹ̀yin gangan kọ́ mo bá lẹ́rù ẹ wo brother ẹ̀yin mo wá bá o. ẹ wo dáadáa kó ń ṣára wọn o ṣe ti rí kò ń ṣe tẹ̀sí rẹ̀. ẹ má máa gbé ké ńlá fún un kò sínú àwọn ọmọ tó lè máa gbé ké tó tóbi that was happen. ẹ̀yin àti ta ni báfù ńlá wo ni mo mo bá yín sọ̀rọ̀ pé ṣe yín fọwọ́ ọmọ lára fún mi ẹ sọ fún mi kébà ń gbé báfù ńlá fún mo kìlọ̀ fún yín ni o mo wá fún yín last one. madam madam madam ẹ dúró kí lè tẹ̀ náwó sí i ṣọmọ lẹ́yìn ni akọ tèmi ni now ẹ dẹ̀ wọnú compound wa ẹ wá ń pariwo ẹ wá ń insult ọkọ mi ṣé mọ̀ pé ọkọ ọkọ èèyàn kan ni. ọkọ náà dà ẹ̀yin náà lọkọ. can you imagine àbúrò yín wá pọn mi ó dẹ̀fẹ̀ ṣubú and her assisted mo jẹ́ gbé báyìí. ah ah èwo ló ṣe ṣe ṣọkọ náà rèé ṣé òun gbọ́dọ̀ ṣé báyìí ṣé báyìí gbé ẹ náà nìyẹn ṣé wà lẹ́ ń wí. ó ti tó ṣàtìgbọ́ ẹ ṣe gan bẹ́ẹ̀ yẹn èèyàn bẹ́ẹ̀ ṣe máa ń misuse opportunity nìyẹn torí a máa ń dákẹ́ yẹn èèyàn wá pọn mí bí ó dẹ̀ náà mo fẹ́ yọ ṣùgbọ́n dẹ̀ try láti help ẹ̀ ó ti wá di pé ó ń fọwọ́ pa lára. ẹ̀yà dọ̀rẹ̀ yín mú àmà náà àmà nínú àlè torí omi kí wọ́n fọmọ kalẹ̀ ẹ̀dùn mi yín mẹ̀mí gan wá pọn mi lè yín. ó ti ẹ̀ wá sí àyè yẹn mọ́ láti sìn ín lọ. má tí omi wá látẹ̀yìn. ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ rọ́kọ ẹ̀ ríyàwó. ẹ ti omi papọ̀. just go just go àbí irú kí lélẹ́ ìkẹ́ kí ló ń bá wọn fà wá ń bí má bá wọn fà kankan wá ń bí wá ń bí wá ń bí wọlé wọlé. it's an insult it's an insult to my personality very big it's an insult very big mo sọ fún jákàrà ajá sínú rẹ hmm. yes mo mẹ́tọ́ ń ta ejò. ejò tó bá lọ gbé láyàn gan sẹ́nu géètì kò kàn mí kí ló ṣẹlẹ̀. yes it's a, it's a big insult on me. má wọlé mi àti ìjà máa lọ. lọ sí ibo mo ní kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọmọ yẹn. thank you bá ṣe ń bí nìyẹn o ọmọ ìwà ó wọlé wà pọ̀ mi mm-hmm. and she was going and she was going mm. all of a sudden ló yọ ah, mo sì yọ kó má gbà ní mọ́lẹ̀ mo dé gbé mo dé gbé báyìí mo sì gbé mi mo dé gbé báyìí kí ni mo tún ṣe. o gbé báyìí. ọ̀rẹ́ níwọ̀n. ọ̀rẹ́ níwọ̀n. i'm sorry. má ṣọ́ ọ̀rẹ́ ṣe o àbí insult wo lélẹ̀ wọ́n dẹ̀ wọnú bí wọ́n wá ń pariwo wọ́n ń ṣọ̀ látọ̀ pé àbá àsọmọ yẹn ni you should be careful. Ah, ever Yes, a long time ago. Why don't you love again? Nítorí pé report mi for. Me ò ní ọkàn rárá. Mo lè doubt ẹ̀ bóyá mo lè nífẹ̀ẹ́ So, kill ló fẹ́? Me ò fẹ́ kankan. No, you must want something. I don't want anything. But Kill me, to feel fi lọ àwọn oríṣiríṣi ọkùnrin ní àjọṣepọ̀ how does it make you feel ṣé mi máa ń dùn tó bá ń ṣe mi. it makes me feel something most times i feel nothing. Plenty. And this are the men you don't even like. Eh? Àwọn ọkùnrin tó ò like ẹ̀jọ́ nífẹ̀ẹ́ ara yín kò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. But assuming you meet a guy to show love sí to tó wà caring báwo ló ṣe máa fún un. Hmm. ní ọjọ́ náà mo máa jẹ́ kó kábàámọ̀ pé màá tòun pàdé. Ah, ah. ṣé nítorí àwọn nǹkan tó ti pass through ṣé o ní nǹkan kan tó wọ̀ tiẹ̀ tó wá ń dẹ́rù bà ẹ́ tí kò fẹ́ kó nífẹ̀ẹ́ mọ́. bẹ́ẹ̀ ni ó lè jẹ́ àwọn nǹkan tó ń dùn mí jù nìyẹn. Mm-hmm madam madam madam madam. sorry hope you are fine. alright alright ìgbà tí mo dé reception yín don't lórí kan abayẹn náà please mo ní report kan fún mi the motherless baby sí ọmọ àwọn tí rí ọmọ kékeré kan tó bẹ̀ pa ara so òun ẹ̀ wá ní kí n wá bá yín kí Is So, okay. No, let's do now. Yeah, I stand Kotomo san. Okay. hey, enjoy your cash. You can get it, boss. Only enjoy it. It's okay. Show okay, Sha. No, suffer fún mi. Are you alright? kó lọ drop fáìlì ọmọ tó wá report kó lọ drop ẹ sí reception. no no àti ṣé mi ò ṣe dáadáa ni ẹ sọ fún mi. ṣé wọ òkè ni. èmi kàn ní. jáde kúrò ní ọ́fíìsì mi jọ. Ah, eh, mo ṣe máa jáde náà ṣe máa jáde ẹ bọ̀ tí mo di ẹ kì í. get out. nọ́mbà yín ni mo sọ kí n parí pé later. get out jáde kúrò ní ọ́fíìsì mi. ṣé mi nà. bọ́ta kúrò ní ọ́fíìsì mi. Hmm. má padà wá ṣá. nuisance. my Tamara my baby. fún mẹ́rìndínlódì ti lọ sílé ẹ̀mí nǹkan i'm sorry má bínú. mo máa tọ́ tì ní ọkọ̀ máa ah sorry mọ́mí ẹ ti dé náà láti mẹ́lọ́lé oya let's go. mo mi happy mother's day mo fẹ́ kọ́kọ́ sọ fún yín But ìgbà tí wow my love kò ṣe pé ó wu mọ́mí láti tètè jáde láàárọ̀ but mo ní kan tó wà yẹn very important láti ṣe lọ́fíìsì that's why. never be good for you zati. Really? Yes, ma'am. Ah, ah. Surprise package. Yes. Thank you, love. <laughs> yeah, let's go. Too many questions in my head. Too many things. Too many voices in my head. I couldn't comprehend. There's some places I wanna be. I just couldn't go the amount of feelings in my heart, I wanna let it out. You promised to stay, but no. Miss God. I know. I miss that. I really miss her. surely could reverse that day. Oh. When time goes, doesn't come back. I wish pé níjọ́ yẹn mi àgí pẹ̀lú maybe she will still be with us now. shouldn't be thinking that way, Daddy. I just wish she was here now. It's okay, it's okay. It's alright. You're here with me. We're here for each other. She'll be happy. Ajikemi. me? wow wow wow mo láti comment effort in lórí last job tẹ́ ìdí tí ọmọdé yìí tó fẹ́ fi parẹ́ gan-an kò sẹ́ni tó yé and then kò sẹ́ni tó bá sọ̀rọ̀ látọjọ́ ẹ̀ bó ṣe bẹ́yìn sọ̀rọ̀ ìyẹn ló yà mí lẹ́nu. ṣé wọ́n ti gbàgbé pé iṣẹ́ mi nìyẹn ohun tí mo lè fẹ́ràn jù láti máa ṣe ni as a psychologist no one has an issue. Hmm, yes and there's another girl that was molested by a pedophile. A pedophile? Yes ma'am. Tell me about it, because I'm interested in that case. She wọ́n arrest culprit ẹ̀ ṣá? arrest ẹ̀, but àmọ́ ṣá wọ́n ti ti padà fi sílẹ̀ to report to more dùn mọ́ Hey, But why ì tí àwọn adarí she man she buy? ṣe báyìí. Kí ló dé tán fi máa ń fi ọwọ́ lágbáni lójú? Èèyàn ṣe ọmọ ọlọ́mọ níṣekúṣe. Wọ́n dẹ̀ tún fi sílẹ̀ kó máa jayé ọlọ́ba kiri. That is unfair. Bẹ́ẹ̀ni, ṣe ìdí tí èmi fi rò pé ó yẹ ká ran ọmọ yẹn lọ́wọ́ nìyẹn because she has not been talking to anyone. okay kò sí problem we work on it. all right thank you ma nǹkan tí mo ní kí wọ́n sọ fún yín náà nìyẹn ẹ ṣé gan bẹ́ẹ̀ òtẹ́ ń ṣiṣẹ́ sí ẹ tí mi ń wò yìí ó lè jẹ́ kí n mọ pop and down ni méjèèjì ló gara síbẹ̀ ọmọ mú láàrin ọlọ́run tó bá máa ń rí màtí ẹ̀ka kọjọ wà àbí kí ló fì wọ́n máa lọ tẹ̀lé púlà ọtí o ṣẹlẹ̀ àwọn èèyàn ẹlẹ́nu ni ìyá wọn o bàbá àá ṣe wà ọmọ oró tán tó yahoo àá máa ṣe kiri àá máa náwó ó ti yí ẹ̀ tó ń rẹ̀ láti bà á jẹ́ ìwọ́n kan ṣe kiri kọjá kí n mọ́wọ́ sọ ọlọ́run ah òbí ébì ọlọ́run ọkọ̀ tẹ ìpara dúró fún kọ́sítọ́mà kò máa gbádùn mi ṣá onígbàgbọ́ ẹ̀ ọlọ́run ìjẹ̀dí àràsà ti wọ ara wọn gan oníbẹ̀ oníbẹ̀ jojú yẹn àbẹ̀ wọ́n sọ mí ò ṣẹlẹ̀ ṣe báyẹn náà ṣáì ọwọ́ padà dẹ̀ ọ̀bí yàásì balansiaga balansiaga gan ni mo fẹ́. Balenciaga ọmọ Shy, shy. Oh, oh, <coughs> baby, uh, I'm coming. aláyé. aláyé. àwọn sáyé fọmọ ẹ ṣá. epo. ẹ jẹ́ sílẹ̀kùn iná bẹ tọ̀.

ẹnu ọ̀nà ọ̀run nù béèyàn bá wọ bẹ́ẹ̀ ó ti tán fún un. Ah, ah, ṣé yèyé wá kéré ni ṣé yèyé ò pọ̀ létí yín ni ah, tí yèyé bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín á gbẹ dànù dànù. Your blood is gonna dry fẹ́ kó lọ máa gbáradì fún ìgbéyàwó èmi àti ẹ. ẹ jọ ẹ má jẹ fẹ yàrá yà mí lẹ jẹ. gbogbo ìgbà ọ̀tá ni màá pa yín dànù sí. madam kí ló ṣẹlẹ̀ gangan àìdúró ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹ̀sọ́ sì yẹn pé àwọn gáàsì yẹn pé wọ́n ṣẹ̀ lọ́ ṣe wà láàmú yín àwa ò wá ṣẹ̀. ọ̀tọ̀ ìwọ náà tó ọ̀tọ̀ ìwọ náà jẹ́ ọ̀tọ̀ fún mi. Òṣùpá alẹ́ o oṣù pààlẹ̀ o ọ̀run ṣe bí ọjà ní bàbá ẹ lọ lówùrọ̀ ọ̀màdé lálẹ́ oṣù pààlẹ̀ o. àwọn máa ń lọ ọmọ nígbàdú gbà ó dẹ̀ máa da tọwọ́ ẹ lẹ̀ kó tó sokoto àti kó tọwọ́ ẹ. ọ ti sọ fún mi yín fún ọ náà kan náà àwọn egun tí mo ṣe kalẹ̀ ọ ti pa àwọn èrè dànù. aṣọ aláṣọ báyìí ńlọgá dàbúrà. a ah, bàbá. wo ọtí ń lo ayé aláyé lọnu. tẹ ẹ̀rọ mọ̀ náà olúwa ta ti mẹ́rin bàtà mi dà. ṣe ni bí ìtàkùn bá so mọ́ òrùn tá a bá sì fẹ́ gé ọgbẹ́ tá a mú dání yóò bàrókò ni. náà tiẹ̀ kì í ṣe olè ní olè ní yín. lẹ́nu ìyàwó rẹ̀ olè ní yín. ọmọ ló lè ní. ló lè ní mi fún ara. iṣẹ́ ìṣó lè ní. ẹ dákun kí n mo gbé gbà yín. tó o bá gbé nǹkan nù gbá yóò mọ̀ ń bà àárín ìlú lọ ti gbé nǹkan. máa wọ́n fẹ́ máa ń ránṣẹ́ bó ṣe rán wa ń ṣẹ́. àjọ láde ń rárá o wọ́n ní gbogbo sẹ́ni bá ti rán ẹ ó ní gbọ́dọ̀ bá ti fẹ́ kí n máa fún ẹ wọ́n dẹ̀ fún ẹ wọ́n wá tó ní tó ń ṣe yìí. àwọn ọmọ yín ni kẹ́ ẹ kó jáde àìjẹ́ bẹ́ẹ̀ ẹ fara kàṣà. lẹ́yìn ẹ̀yin bá gba ti tátà mọ́ ẹ jẹ gbèsè kiri ẹ̀ nẹ́gbẹ́dá ẹ̀yin kan tẹ́ ẹ ẹ ṣekùn. bó bá wù mí mo lè ní kílẹ̀ tí n bá tuntun wọn ní náà pàdé ẹ tó bá kó fẹ́ gbídọ fún mi tí n lanu pé ha ẹ switch position mi àtọlọ́hùn gbé mi lọ sókè jẹ́ kí n òrìṣà àbàmì orílẹ̀ ọ̀gá gbà. kí ló ń ṣe ẹ are you sure everything is fine. ẹnu ṣé sukùl lọ délé ṣá. ǹlẹ́ o. ọ ọkọ ọkọ ẹjọkọ bọ́tù owó lẹ́ ń ṣe ní ìsàlẹ̀ níbí. mo ní kí ẹ máa bọ̀ lókè ní more spacious sitting room. Mm, mo ṣe ojú àbúrò mi rẹ̀. ẹ ó tó bẹ́ẹ̀ náà. Ah, ah. ó tó bẹ́ẹ̀ náà. and she is not smiling mi mú nǹkan tó ń ṣe mo ti ń try láti kò tiẹ̀ smile kò ojú mi rárá. ẹ once in a while ló máa ń ní mood swing bẹ́ẹ̀ ah, ìrẹ́ntì ẹ̀ o mọ̀ pé ẹ kò ti ṣètò something for like drink ẹ̀ ń lẹ́yìn yẹn a máa ronú pé kí ló máa jẹ. tamara tamara mi mọ ohun lèmi náà ń bí látẹ̀kọ̀ọ́. Hmm. ẹ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni báwo ni gbogbo ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ojú yín dùn ẹ̀ tó jọ ara yín. Ah, kí la máa ṣe dress sense ọkọ ẹ wọ́n rí hmm. ó dàbí youth ṣùgbọ́n pé kó má lọ di pé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tí wọ́n tún yẹn wọ́n over tí ah. wọ́n náà sáré change dress sense náà kó lè you know àbí. àwọn boys máa máa disturb èmi tẹ́mi bá ń jẹ́. but of course torí o look young. ọ̀dà díẹ̀ wò kọ́tà yìí o. ẹ wàhálà ni ká máa di anyway jẹ́ kí n lọ monitor Tamara torí mood yẹn ó lè máa sùn tébù fún nǹkan tó fẹ́ ṣe wá. ok sir ẹ ṣe sir. Tamara. fẹ́ tọ́ láti ṣe jollof rice fún wọn. kí ló ṣe ẹnu wọn lójú lójú kí ló ṣe ẹnu. ilé ọ̀rọ̀ tó ṣe mí. ọ̀nà tí mò ń ṣe òun ló jẹ́ kí ojú mi rìn. ìyá ọmọ sún ẹnu mọ àmọ́ kókó di pé kúrò ní sí tí wọn ò sì sí. kó ní bó ṣe ń ṣojú wọn wà múdi wọn bẹ sọ̀rọ̀ rẹ nìsín tí nǹkan bá ti ṣe tó ń rò because I know that for any other any reason o lè máa feel báyìí but stanley jù bá ti wà around àbáwọn to jẹ́ family wa forget anything tó máa ń rò ó dẹ̀ ó be lively eh? anyway ṣáàṣì kí a kò ọtí máa ṣe. Tamara, you know something? No. I love I love you too. àti ọmọ ẹni tí wọ́n ń ṣe wáyà tó ṣe jẹ́ pé kó tó wá banú mi jẹ́ ló fẹ́ máa ṣe fún mi lójúmọ́ wáyà tó ṣe jẹ́ pé o ti decide pé àwọn ayé máa rí mi bí ẹni tí o lè tọmọ ni tó jẹ́ pé nǹkan tó bá wù ẹ́ ló máa ṣe ní ìgbà tí ò ní àìbìkítà fún kankan mo tó dádì ṣe fọmọ kan ká ní ìyẹn wà láyé ń sìn tàpé méjì tí a been easy bọ èmi nìkan náà ni wà á fẹ́ gbìyànjú pé kójú tì mí pátápátá mo rí ẹ ń sìn yìí ọkùnrin míì ló tún drop ẹ yìí ṣó yẹ kó máa kà fún ẹ ní èyí tó gbé wa láàárọ̀ kó ló máa gbé wa lọ́sàn tó bá ti gbé e jáde tó bá ń padà bọ̀ after ten minutes gone, another one ah ah it's a show of shame now ṣó yẹ kó di ìgbà tí a bá lọ sí àná wọn á ní ah ah cousin ni ọmọ ọmọ ẹ rí àbúrò dáàdi cousin ẹtafẹfẹ ọmọ ẹ rí kó wá bẹ̀rẹ̀ sí kara wọn lórí ẹ ẹ̀ẹ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ kó má ti lọ fi ọkọ tó yọ ọlọ́run yàn fún ẹ kó fi ṣe boyfriend. Dádì, me ò ṣetán to marry. rẹ̀. Kill kí ló sọ ni? O ò ṣetán àti máa rẹ̀ báwo? Mo fẹ́ lọ́kọ. Because I hate men. I get it you hate men because you are ò dá sí ẹ. Because èmi nìkan ni example ọkùnrin tó yẹ kó right now. Oh, what is mi, What is yé What is ti yé mi. Mo ń gbọ́rọ̀ sí àbúrò màmá ah no. pé èmi mo pa màmá ẹ. Ah, no no no no no ah no ẹ eh, má lọ síbẹ̀ má rò bẹ́ẹ̀ daddy ah i can't listen to her yes because you are the best father in the whole world tó bá ní kí n mú ọkùnrin tó dára jù wá ẹni máa kọ́kọ́ mú as number one. So, now tell me why tó you pé ò ní okay ẹ fẹ́ mọ̀. yes i want to know. I'm picking up my broken pieces. I gotta follow my heart. I tried to show up in the darkness, but now you know where to be found. You promised to stay, but now you just walk away. I could be happy, I'd be out of You mean Tayo? Tayo raped you. Yes, Daddy. He raped me. Koshile really severally. Yes. Why didn't you tell me? Because I don't want you to feel bad. I don't want to destroy the family bond. Tayomi is a wicked being. Daddy? Daddy, are you okay? would be cool. Make you now, Ah, the doctor is not picking his call, oh. I tried Jalos Hospital. Like in pain loss hospital, Daddy. I said, try no, can't hold in Pain Loss Hospital. Daddy. Daddy. Daddy. Daddy. yeah, Daddy, open your eyes. Daddy, talk to me. Daddy. Ah! Ah, Daddy, don't do this to me. Eh, please, please, eh. Daddy, please. Daddy, talk to me. I'm here. Daddy, eyes me. Daddy, would you me? Daddy, don't leave me alone. I don't do this to me. Ah, back me. Daddy! Daddy! Daddy, Daddy! Ah! Daddy, please! Daddy, just watch me! Daddy! Daddy, please! Then he died. Hmm. I'm so sorry. It's okay. Hmm. Ṣó ti wá rí wípé ìdí nìyí tó fi yẹ kó léèyàn kan tó máa máa kàn sóòlẹ̀ mi ò tún lè ever fún ẹnikẹ́ni láyè mọ́ nínú ayé mi. but why? ṣé nítorí pé wọ́n fipá bá ẹ lò pọ̀ ló ń dùn ẹ̀yìn àbí kí ni nǹkan tó ń dùn ẹ́ kó jẹ́ kí n mọ̀? a máa ti sọ̀rọ̀ wa náà. ọkàn mi ìfẹ́ tó ń gbà mí ó jẹ́ ọgbẹ́ ọkàn àà àà ah, ah. ah, àlejò ńlá rẹ o àà Samara, Tamara baby àà it's nice seeing you o ṣé wàá okay báwo ni. come please talk inside. ah is everything alright. ẹ jẹ́ ká wọlé rẹ̀ sọ̀rọ̀. kí ló ṣe ẹ́ ẹ́ bá mi sọ̀rọ̀ náà wọlé wọlé. Ah ah. Tamara ọ̀daràn nǹkan tó tó yìí ṣẹlẹ̀ ò dẹ̀ sọ anything fún mi. ẹ àbí dúró àbí torí ẹ ló tiẹ̀ ṣe láìkè mi gan mọ́. ló tiẹ̀ ṣe yà sí mi mọ́ ló ṣe pa mí tì. Ah! ilé àwọn wo ilé wo ló ń sọ ah, wojú mi dáadáa mi ò ní gbà ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí màá bá Táyọ̀ fà màá sin Táyọ̀ dé bèbí ẹ̀wọ̀n gbogbo nǹkan tí mo ní láyé yìí ni mo máa fi bá Táyọ̀ jà ṣé o mọ̀ pé wọ́n nìkan lẹ́bí tí mo ní ni màá wá lajú mi sílẹ̀ kí ìyàtọ̀ tó bàǹtàbàǹtà báyìí kò jẹ́ kò possible as in kò possible I will fight this with my last breath. jọ ṣé o sọ̀rọ̀ yẹn fún dáàdi. ọdún tí mo sọ fún ọ ọdún náà lọ ṣùgbọ́n. Oh God. See, um, I'm really sorry about that. I'm so sorry. Eh, I'm so sorry. Eh, ìwọ wo wo ọ̀rọ̀ to sọ sílẹ̀ yìí sí. Ọ̀rọ̀ yìí tún ti la èmi lọ tí mo bá wojú àkọ́kọ́ màá tún sọ pé mọ́dúrà ni ó pààyàn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ti la èmi lọ so mi ò ní tèkè ìzì pẹ̀lú Táyọ̀. Gbogbo nǹkan tí mo ní ni mo máa fi ba fà á o. Ẹ̀wọ̀n ló máa kú sí máa sì bèbí ẹ̀wọ̀n tí ó bá ti wá tó bá ti jẹ́ ilé ẹ̀tàn màá wá máa juwọ́ sí báyìí pé ó di ọ̀run ẹ àkútúkú ẹ lọ́nà ọ̀run ẹ. ọkọ ta ni ṣọkọ ni táyọ̀ yẹn àbálàgbà kò ṣọkọ ni àbálàgbà kò tó wò mí sùn sùn sùn tó ṣe nǹkan tó tó báyìí fún mi ṣé mọ̀ pé wọ́n nìkan lẹ́bí tí mo ní ni tó máa fi fìyà tó tó yẹn jẹ wò èmi ò ní gbà o tí ọkọ ò bá ṣe fẹ́ kéèyàn ní àlàáfíà ṣọbẹ́ èyí tí Táyọ̀ ṣe yìí èyí tí Táyọ̀ ṣe yìí bàbá fà á. Ah. pẹ̀lẹ́ ọmọ tó ọmọ bá ṣe ń dáríjì yàn ṣòbí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí ìdáríjì kankan bẹ̀ nítorí pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà iṣẹ́ Táyọ̀ gbọ́dọ̀ jìyà èyí tó ṣe tí ẹ dúró ná tí wọ́n bá dáríjì ṣí ẹlẹ́dàá àǹtí mi àbí ẹlẹ́dàá dá dì ẹ́ ṣẹlẹ́dàá wọn máa dáríjì ni àbò wò pé ẹlẹ́dàá tèmi gan tí mo gbé sínú ilé tí mò ń pè lọ́kọ ṣòfò pé ẹlẹ́dàá tèmi gan máa dáríjì ni. màá bá táyọ̀ wọ̀ láyé láyé ẹ̀ tó bá tuntun ilé ayé wa kò ní ṣerú ẹ̀ mọ́ nǹkan burúkú ló ṣe ó wá fẹ́ mú okun ọmọ ìyá ó fẹ́ ja ó fẹ́ dààmú èmi àti ẹrú ṣé kò tiẹ̀ ti dàrú tán ni ìyá mi má bínú sí mi ìwọ náà ò bá ti sọ síta tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ èèyàn máa ń sọ síta ní ṣàánú mi báwo ni báwo ló ṣe wá ń ṣe báyìí. níbo ni mo já gbére fún ẹ. ẹ ò sóbi kankan fún mi náà ni mo fi wà sọ. sọ kí lẹ́tọ̀ ń dá mi dúró lọ́nà kúrò lọ́nà jẹ́ ń bá tèmi lọ má bínú nà ó. ẹ òbí pọ́ lè níwọ̀ yìí àgbàyà olójú wo nǹkan wo nǹkan ó lè àṣírí ẹ ti tu. ta ló ń bá wí àwọn neighbor tó máa fi ẹsẹ̀ sí tó jẹ́ pé ìgbà tó bá lọ sẹ́wọ̀n bá àwọn neighbor máa máa juwọ́ báyìí sí ẹni ìwọ ìwọ ìwọ ìwọ Táyọ̀ ah ó máa bá ayé jẹ́ òbọ̀mú jẹ́ o ó lè mọ̀ tó fi pé nígbà tí nígbà tẹ́ bá ń jẹjẹkújẹ tẹ́ ń ṣe ṣekúṣe tẹ́ ń ṣe orí burúkú tẹ́ wá lé ayé wa ṣe ẹ̀ kí mọ̀ ìwọ ó mú níìsì mi ó ṣe bó ṣe wù ẹ́ ó mọ ọmọ ọlọ́mọ ó ṣe ṣìbá láṣìbolo ó ṣe bó ṣe wù ẹ́ àbí o rò pé àṣírí yẹn ò ní tú àṣírí yẹn ti tú o àṣírí yẹn ti tú afẹ́fẹ́ ti fi àti fífún wa dì rẹ. sori sori ìgbà ìmọ̀ ló ń sọ yẹn. kí ló rí. ìgbà ìmọ̀. ìgbà ìmọ̀ wo àbí àbò fẹ́ kú ni oúnjẹ ẹ ó ti dààmú láìkí bó ṣe ń yẹ yẹn kó lọ́nà. ọ̀la má bínú ṣé tí n ti yẹ bẹ́ẹ̀ ni nǹkan tó máa nà ẹ́ wà lára ẹ̀ apá ikú yé yé yé wọ́n máa pẹ́ wà lára ẹ̀ gbàngbẹ́rù mi kẹ́ máa lọ mi ìlé lábọ́ love kill you love kill you díẹ̀ jọ dídẹ díẹ̀ máa bá tẹ máa pa ẹ o. kí ni mo kọ́ tó ń dì mí mú. ṣé bí wọn bá nǹkan tí mo lè fọwọ́ kọ́ lé léyìí o wọ́n máa mú mọ́tò wá lọ́la gbogbo nǹkan tó wà nílé pátá ni màá kó ló wà bọ́ ìsìnkẹ̀ ìwọ tó jẹ́ pé mo ṣe wà yẹ wọn ló máa kú sí ó lọ pé mò bá ìṣeré ní àná mò ń bọ̀ sí lára ìwọ ó máa kú dànù. ó dà I gotta follow my heart. I tried to show up in the darkness, but now you know where to be found. I can't be happy, How you doing? I'm fine, I'm good. Ṣé kò sí tó dájú kò mú tí wọ́n rìn láti ẹ̀kọ́ iṣẹ́ bóyá ọmọ wájú kò tiẹ̀ mọ̀ pé mo rí yàn. Kò sí ẹ̀kọ́ kan mú wọ òkè okay, tó bá máa ṣe mo lè wà ah sure sit have your seat you're welcome. Ah. olúwa dá mi láre lọ́kàn. wow okay. mo ṣiṣẹ́ pẹ̀lú insurance company. that's good. Um, Tamara ni orúkọ ti tèmi. and I'm also a psychologist. psychologist? yeah that's good láàmì sí pé tí n bá ti wà depressed mo máa rí ìmọ̀ láti máa ẹ̀mí àwọn. yóò ní problem. kí ló ṣẹlẹ̀ kí ló ń kí ló kọ́ fún ọ kí ló fẹ́ jẹ. Ah, èmi ò máa feel like láti mọ anything hmm. mo wọ́n kì í pẹ̀lú lẹ́yìn. are you sure àbọ̀ ntì ju. no dam no just in the mood. ọ̀ ọ̀ sí mò náà ló máa fẹ́ sí mood ó máa ń easy fẹ́ mi láti fi hàn sí mood òbí ẹ̀ ló kàn máa switch náà hmm. jẹ́ àmọ́ra jù báyìí lọ. Eh, you want to know me. Too many questions in my head, too many things, too many voices in my head, I couldn't comprehend. Just some places I kí ló ti nọ́mbà wọn yóò rí ṣó lè jẹ́ nẹ́tíwọ̀kì àbí fóònù ẹ̀kọ́ ni mo máa wá wá sí báyọ̀ lọ. Oh God. ah baby báwo ni. Eh? kí ló dé kí oh I left him but why? ah ibo But máa ṣe báyìí náà ara continue your mi sorrow if sọ̀rọ̀ yìí fún join látọjọ́ Uh uh. fún funny. Me mi ìbá má ti ṣe báwo ìyẹn idiot oníranù onídọ̀tí yẹn kí ló fẹ́ kí n máa ṣe pẹ̀lú ẹ̀ ẹni tó mú àbúrò mi tó ṣe báṣabàṣa so you want me to continue staying with him? ah wo tí mo bá lo the next twenty four hours pẹ̀lú ẹ̀ èmi ni mo máa pa please open ah, the door. I was not expecting this from you. Oh. anyway ṣáà jẹ́ kí n bá yín ṣílẹ̀kùn. màá wá dúró tí irú yìí ó. difficult for you to get to that shop. Ah, no, no. I told you, popular, I was saying, don't believe that way you're to my own here. Alright, come in. Have your seat. ọmọ ilé èyí tó bí ọ ọba rẹ wá kó òkè wọlé fún ronú lẹ́yìn. ọlọ Ọlọ́run ni o àtìgbà tí mọ́mí àti dáyé ti kú èmi àti sísá mi lọ́jọ́ ń gbé bíbá oh my bad ó sọ fún mi sọ fún mi nígbà yẹn àwọn akọ. wọ́n ti jáde but ó possible kó tó lọ kán dé. okay okay. call her tọ́mọ fẹ́ bá sọ̀rọ̀ ah, wọn ní ilé yóò bá dùn yà ah, ó. Ah. Hello, sir. Dáwì ti wà láràǹdì. Ẹ má wọrí, mi ní jẹ́ kó lọ. <laughs> Ìwọ jẹ́ ń gbé fóònù fún náà. Ok, Hello, ma. Orí ìdọ̀bálẹ̀ ni mo wà ẹ má bínú mọ́ ẹ má bínú ok ok má dúró ọ̀rẹ́ mọ́ báyìí mọ́. Ah. ah. Mm-hmm, that's good. Yeah. yeah, I'm fine, I'm fine. As it is now, èmi ti wálé ẹ̀. Mm-hmm. So, eh, ìgbà wo ló fẹ́ wá sọ́dọ̀ mi? Eh, sọ́dọ̀ máa lè mú ẹ lọ bá àwọn parents mi. Parents. What do you want to eat? Lára pé nǹkan tí mò ń sọ yìí ẹ̀, mi sọ fún ẹ pé mo fẹ́ jẹun. Mo ní mo ti mọlé ẹ̀. Mo dẹ̀ ṣẹ̀ bá sísá ẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ni. Lẹ́tọ̀ túmọ̀ sí pé mo ti mọ̀ wọ́n, mo lè má ti rí wọn. Mo fẹ́ mú ẹ lọ bá àwọn parent mi kí n lè sọ fún wọn pé ókè mo fẹ́ fẹ́ ni nǹkan tí mò ń sọ nìyẹn. Mo lè sọ̀rọ̀ oúnjẹ. Mo ti gbọ́. Mo wá fún mi time. Ó ṣàmọ̀ kí mo máa Uh huh so máa wá time máa wá ọjọ́ kan tá a jolo? jọ lọ. máa ń busy. travel bọ̀ má wàá jẹ́ kó pẹ́ because ó ní pé kò sáyé yẹn náà ló ti gbọ́dọ̀ wáyé jáde ṣé o gẹ́. mo ti gbọ́ kágbéyè sẹ́gbẹ̀ẹ́ <laughs> mm. báwo nìkan. yeah fine i'm fine. báwo ni ṣé. ó jẹ́ ká fọ̀rọ̀ ṣẹlẹ̀ sẹ́gbẹ̀ kan ọ̀gẹ́ mm-hmm. àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò eré ọ̀tọ̀ ọ̀gẹ́ kí ló ń jẹ kí ló tó jẹ ń dán báyìí. <laughs> lọ́ọ́ lọ́hùn kí ló fẹ́ jẹ. iyán. iyán. màmá lọ gún yán gúsí ọbẹ̀ gúsí. ẹ jẹ́ lọ gún wa. ọbẹ̀ gúsí. Ah, tí ò bá sẹ́ran wá gbowó. ó ń bọ̀. Ah. Stop it. Can't I'm not the right woman for you. I'm not a good wife for you. to shi tamara tamara now tamara now Well, Tamara, show, show serious, Nick. máa rí ẹ ní ọ́fíìsì wa lẹ́nu ṣé kò sí èwo la tún rí gbọ́ ọ. kò sí nǹkan kan mo kàn ní kí wá sọ fún yín pé mo ti pàdé ẹni náà. ta lẹni yẹn. ẹni tó ń fìfẹ́ hàn sí mi tí ó lè fẹ́ mi tọkàntọkàn pé mi fíò pé mi ò dá níyàwó fún un. wàá ṣó rí i pé hmm, in fact inú mi kọ́kọ́ dùn fún ọ̀rọ̀ tó wá sọ yìí ṣọ́rọ̀ mi ti yé ẹ you have to move on with your life o lè ti torí pé ọkùnrin kan ti jíù tiẹ àbí ó ti hàn tẹ kó wá sọ pé ò fẹ́ léèyàn kankan kò possible you are still young èyí ò lè dá life ṣe ó sì kéré tó lè mo ṣe ń ẹ all the time pé o gbọ́dọ̀ léèyàn kan tó máa máa console ẹ ṣó ti wá rí ń Hmm? ìwọ ló máa wà prayerful o ó dẹ̀ máa máa ṣe dáadáa sí i ṣọ́rọ̀ yẹn ti yẹ because he is an angel to you ọlọ́run mọ̀ mọ̀ ràn sí ẹni and you have to turn to a new leaf ṣó ti gbọ́ nǹkan tí mi sọ fún ẹ. ṣé ẹ fi hàn pé ó máa possible báyìí. why not kí ló dé tí kò lè possible kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe oníkálukú ló ní past ẹ̀ náà I have my own past ṣọ́rọ̀ yẹn ti yé ẹ kò sí nǹkan tí kò possible náà ṣọ́rọ̀ yẹn ti yé ẹ wọ́n ní kó máa ní sùúrù kó dẹ̀ máa ṣe dáadáa sí i kó máa ríre as a married woman láti ìsìn yìí lọ ṣó gbọ́. fóònù ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ ń pè ẹ́ kò pí kọlẹ̀. ọ kí ló ṣẹlẹ̀? kò sí nǹkan kan sára ti fóònù ẹ ò ń ṣẹlẹ̀? Kò sí nǹkankan. A sọ fún mi pé kò sí nǹkankan. Nǹkan tó ń ṣe yìí ń rí bákan lára mi náà. Kò sí nǹkankan dáre. I'm fine. I'm okay. Ṣé ìwé kò sí nǹkankan tó ṣe mí? Tamara, you are not fine. I'm fine. What do you want to eat? Should I give you juice? Or what? Kí ni nǹkan tó fẹ́? Tamara. Yes, kí ló ń ṣẹlẹ̀ má sọ mí di wèrè náà he's not you. Dare kò sí nǹkan tó ṣe mí mo wà òkè òkè kó lè mọ̀ wípé kò sí nǹkan tó ṣe mí wípé mo fine jẹun wọlé lọ change ká wá jáde. kíni àti jáde. Mm-hmm. Tamara. Dare I'm fine. Let me go and change, okay? Mm. fẹ́ sanwó ojú rẹ̀ Yeah, babe, what's up now? So rántí fèsì mi. Ṣèjì máa sáré gbàgbé nǹkan ni. Adájọ́ nice time láyé ọjọ́ yẹn. what's up now babe àti nǹkan ló ti ń bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo try láti bá ẹ sọ̀rọ̀ gan o tọ̀nà pẹ̀lú mi i was just looking at you what happened àti gbẹ́yìn mo ti ń wú ẹ ọkọ̀ wà mú dì í òun dá ṣe fàájì ó dá wà no ah, obìnrin tí ìwọ obìnrin tó wà ń tàn sí wọn ń dá ṣe fàájì náà you need someone beside you. kí ló ṣẹlẹ̀. Ah, okay i just want to know you fẹ́ mọ̀ ẹ́. mo fẹ́ mọ̀ mi. Okay, where's your car? Ah, where's my car key? Èkó ló ń pe bíbá yìí o lè fara ti mọ́tò tí o bá ń ṣe tiẹ̀. Èmi lọ́lọ́run fun. ẹ̀ hmm. Yeah. Okay, let's go. No, sorry, yeah, she fine, yeah, she fine, yeah, she fine, sorry. Now you can go in. down ah. tí a sáré lọ sáré ṣọwọ́ kan bẹ́ẹ̀ ìgbà mélòó ló máa fún mi. kí ló ń ṣe. Ah, wọ́n máa pàjá lọ́bọ̀ fún mi ah. kápá kìíní mo páàkì sí ti máa fún ẹ jẹ́ àṣé kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ ti dùn mọ́ ẹ mi ò láìpẹ́ mọ̀ ṣe báyìí náà báwo ló ń ṣe báyìí. máa wo tó ṣe ń sọ olóbòdì kan sí mọ́ mi lọ́wọ́ kí ló ń ṣe yẹ. dákẹ́ ó ti tó ẹ wọ́n máa lọ. what's going on here? oh i see ṣàpọ̀ mo tí mo mọ̀ ó máa ti fún mi jẹ a ti bọ́ sí kọ̀rọ̀ kan bẹ́ẹ̀ láti máa jẹ wẹ́ẹ́ yà lọ́kì yà lọ́kì yà lọ́kì ọ̀rí ìkù ṣọlá ọmọ tó rí ìkù síbi tí o ti lè fún ẹ jẹ bó jẹ supamakẹ́tì bó jẹ ẹnu mọ́tò bó jẹ ẹnu mọ́tò ah kí ló ń sọ. ẹ kí n sọ fún un náà ẹni máa lè gbádùn ẹ ah ọmọ bẹ́ẹ̀ dùn mí ṣá ẹ̀mí sọ́rọ̀ ẹ̀gbá mi rọ Didn't mo fi sọ fún ẹ pé mi ò dá fún ẹ Why don't you tell me before? Because I was scared of losing you. You were scared of losing me? Or they hide that room or to buy for me? o lè tọ́jú ẹ̀ sí mi títí dé ni. Lord. I'm sorry. Stop saying you are sorry. Sorry, sorry, sorry for what? I'm very sorry. I didn't know it would happen this way. Okay, ṣé kò padà ṣẹlẹ̀ ń sè. Wọ́n ètò ṣe máa keep past the delivery level yìí fún mi. So, irú èèyàn tó jẹ́ nì. Oh my God. I'm sorry, please, sorry. Get down, please. Sorry, please. Get down, get down, please. Hey, please don't do this to me. I'm very, very sorry. Irun kan tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ náà ni. Please. I'm sorry. I've fallen in love with you already. I love you. I love you. I've already made up my mind like, okay, I want to spend the rest of my life with you. Why to Shima Waha Ibuboron cry for me? Look at you. You are crying now. Sorry. Stop crying. But she, she, o promise mi pé o ní padà sínú gbogbo nǹkan tó ń No, no, I promise you, I will never go back to eat meat in ní ṣe You promise. Please, I promise you with all my heart. sorry. I love you. I love you too. I love you. I love you. I love you. Ski. Stop. Stop. Stop. Stop crying. Stop crying. Stop crying. I love you, okay? I love you. Uh, you feel, the rest of my life with you, okay? Okay. Nadie. mọ́ I finally found love. Yeah. Mo dẹ̀ ti pàdé ẹni tí ó mọ̀ nípa ṣùgbọ́n mi. Tí ó dẹ̀ tún fẹ́ mi pẹ̀lú ẹ̀. Ah. I wish you brought her here today láti lè rí bí inú mi ṣe dùn tó bí ayọ̀ mi ṣe kún. Daddy, Mom, I miss you both. I really, really, really miss you. I love you. Oh dear. I miss them too, baby. And um, the most happiest person now. I'm happy my baby's happy. <laughs> Thank you. Congratulations, darling. Thank you. And um, see, mommy and daddy, they're happy to see you happy. Hmm? I love you, baby. I yeah. love you too. <laughs> iṣẹ́ tó jẹ́ pé ọwọ́ tẹ kò tẹ fẹ́ kó fòun ṣiṣẹ́ kankan. mi sì nínú kóòtù rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó yẹ kó máa kóòtù irú yín mi fi sọ lóore o àwọn chelsea ti tó sí drogba ni wọ́n dẹ̀ sùn o á fún mi tẹ́ o. tó bá ti á dàárọ̀ ọ̀la omi gbóná yín ó fi lo mẹ́rin láàárọ̀